ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب وأن القوة لله جميعا وأن الله شديد العذاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة هذا وقف الله سبحانه وتعالى وبيتي ويندى èyí tí à ń fi fara wa sọ ọ̀rọ̀ ọlọ́run ní àkókò yìí tí ó yọ̀ǹda rẹ̀ fún wa. ọlọ́run ọba náà ni ọba tí a dá ọpẹ́ fún òun lọ́ba tí a fi ìyìn fún àbí ọlọ́run nínú àánú rẹ̀ èyí tí ọlọ́run ọba tó ṣe ní ìrọ̀rùn fún wa pàápàá nínú oṣù rọmọdọ́nù tí a wà ń bẹ̀ yìí abẹ nínú àánú rẹ̀ iye ọmọsàlá ìgbà ní ẹ̀sìn fún wa ọlá àti tóbi ọlọ́run àbẹ ọlọ́run fún àwọn àlùfáà wa tí ọlọ́run ṣe wọ́n ní sábàbí dáadáa fún wa ọlọ́run abẹ ọ nínú àánú rẹ̀ àlékún kẹ́ àlékún àánú àti ìbẹ̀rẹ̀ mọ́sàlá ìbànúṣe fún wa lẹ́yìn èyí a tún bẹ ọlọ́run fún àwọn onígbọ̀wọ́ ètò yìí ọlọ́run bá ní lékun dáadáa wọn lékun àsìkí wọn ọlọ́run lékun ìfọ̀yàbalẹ̀ fún wọn àwọn náà ni àjọ mùsùlùmí tí wọ́n kóra wọn jọ ó wà lámàrí bóun jẹ́ mú àti náà lò yóò sì jẹ́ lójú ọ̀nà halal nínú àpẹẹrẹ pé wọ́n tún fẹ́ máa lò ó sójú ọ̀nà halal òun náà nírú yìí tí wọ́n so nígbọ̀wọ́ yìí Organization of Islamic Society ọlọ́wọ́n bá abẹ fún ois má jẹ́ kí ojú àjò rẹ̀yìn ìlọsíwájú dáadáa ọlọ́run jẹ́ kó máa bá yín gbé ọlá àti tóbi ọlọ́run ọba àdúpẹ́ látara orí tọ́lọ̀ ń ṣe fún yín èyí tí gbogbo mùsùlùmí jẹ́ àǹfààní rẹ̀ bí a ti jẹ́ náà nìyẹn ní èsín fún ìsúnlẹ̀gbọ̀wọ́ ètò lọ́n tún kádàrà rẹ̀ náà ní ọdún yìí ìyá fi eléyìí náà ṣe ìdágbére lórí ètò yìí lọ́dún yìí àbí ọlọ́run nínú àánú ẹ̀ láti ní òpin ìpàdé wa wọ́n má ṣe lópin gbígbọ́ lẹ́yìn tí ẹ̀ ń gbọ́ wa ó sì má ṣe ní òpin ìdásítọ́ lọ́hùn fún àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ àti gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n ń dá sí ọ̀rọ̀ ọlọ́run ó sàwa náà ní fún ẹ̀sìn ọlọ́run àbíọ́ lọ́sẹ̀ wá ní ẹ̀sìn lọ́wọ́ àbíọ́ ìwánirìn sẹ́ẹ̀sì ohun tí wọ́n bá fún wa pátá ìyá lè lò sí ojú ọ̀nà rẹ̀ àbí a bá ń fi ọkàn bá ètò wa yìí bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí ó bá ṣe díẹ̀ a fi àyè gba ètò wọlé wa gẹ́gẹ́ bí a ṣe fi àyè gbá nínú ètò wa tó ṣáájú títí àná àfẹ́fẹ́lẹ́ náà lẹ̀ fún wa bóyá níbèrè kan tàbómi nínú gbogbo ohun tá a ti sọ gbẹ́yìn tí a ti láǹfààní àti béèrè lọ́jọ́ ìjẹta tí aláǹfààní àti dáhùn gbogbo ìbéèrè wa tán àti ojú òkú sílẹ̀ fún wa tí wọ́n bá ti ṣe díẹ̀ sí tá a bá ti mẹ́nu bà díẹ̀ nínú àwọn oògùn tá a fẹ́ ká lò sí àwọn àìsàn ọkàn ọlọ́run ká kọ́kọ́ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa òǹtẹ́nì kọ̀ọ̀kan wa tí ká mà òun náà ni wípé à ń tẹnu mọ́rọ̀ àìsàn ọkàn yìí a rí wípé a ti gbọ́ wà sí pọ̀ pàápàá jùlọ nu rọ̀mọ̀dánù yìí kò sí ohun tó lè mú ṣàwa láǹfààní kọjá kọ́lọ́wọ́n ọ̀là ọkàn wa kú níbi àìsàn rẹ̀ bí ọkàn bá ti là kó níbi àìsàn gbogbo tí ń gbọ́ yóò sì máa dòdòdò lórí ọkàn ṣùgbọ́n wo gbà tí ọkàn bá ń sa ìsàn àgbọ́dà alẹ̀ ni ọkàn máa gbọ́ kò ní sí àgbọ́gbà kò ní sí àgbọ́lò èyí ṣe pàtàkì nínú sẹ̀mí ayé ọmọnìyàn àgbọ́lò yìí lè yẹn fi lè rí sẹ̀mí ayé ni mo pè é sí ẹlẹ́gbàgbọ́ ìdájà ààkùn lima yòòyì kan ọlọ́run ní ẹ jẹ́ pé ẹ gbọ́ lágbọ́gbà ìpè òjíṣẹ́ ìpè ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá ń pè yín lọ síbi lima yòòyì kan ní tí ó jẹ́ kẹ́ ẹ máa wà láàyè àwọn tá a dojúkọ ń jọ́ náà wọ́n ń bẹ láàyè ṣùgbọ́n àyè wọn lọ wọ́n ń bọ̀ yẹn gan kọ́ ni pàtàkì àyè ayé yí ọkàn yíyẹ ẹ̀mí òun gan ni pàtàkì ìyè kìí ṣe à ń lọ à ń bọ̀ tẹ́mi sì ń bẹ lára wa ó nìkan kọ́ ó ga kọ́ ní pàtàkì iye ìpàtàkì iye ní kẹ́mi yìí kó yè kúrò níbi gbogbo àrùn kọ́là kúrò níbi gbogbo àìsàn èyí tí máa ń ṣe ọkàn olómùwà máa mẹ́nuba ohun tó jẹ mọ́rọ̀ àìsàn ọkàn púpọ̀ nínú ètò wa lọ́dún yìí kúrò mọ́sálá ìjẹ́kù sí wa láǹfààní bàbá fọkàn bá wa lọ a sọ nínú ètò tó kọjá pé oògùn tá a lè ṣe sí àìsàn wa ó ní ká máa gbígbàgbọ́ wa yẹ̀wò láti gbàdégbà ó wà nù sísẹ àwọn sọhábà tí wọn bá ń pàdé ara wọn torí àmọ́ wípọ kàn yìí àìsàn ìjìnà sí ẹ̀ṣẹ̀ ìjìnà sí wọn máa ń pera wọn pé tààlà nù mí nù sà wá jájọ yẹ gbàgbọ́ wà wò láàrin wákàtí kan síra wọn ẹ má jẹ àjọ jẹ pé ẹnu wà sísà ń gbọnu rọmọdánù yìí ó tún di rọmọdánù míì tí ń bọ̀ ká tó tún gbọn rédíò wa nù láti fi gbọ́rọ̀ Ọlọ́run àwọn tí ọjẹ mọrọ Ọlọ́run ò lámójútó rọmọdánù nìkan òun là á máa gbọ́rọ̀ lọ ẹ̀mẹ́jọ jẹ́lẹ̀ yìí ọkàn yìí ó máa dógùn bàbá yìí ti ń dógùn nǹkan ṣe bọ́jà ara nìyẹn ká máa wábi tá a ti máa gbọ́rọ̀ ọlọ́run nípa gbígbọ́ òun ni gbígbà ti ṣẹlẹ̀ nípa gbígbà òun ni lílò òun ni ti máa wáyé ọlọ́run mọ́sálá ìsànù wa à gbọ́dọ̀ máa yẹ gbàgbọ́ wa wò adẹ̀ gbọ́dọ̀ jọ́kan wó kún kẹ́kẹ́ fún ìfẹ́ ọlọ́run àjọkàn wa kó kún kẹ́kẹ́ fún ìfẹ́ ọlọ́run tọ́lọ́run bá ti lè jẹ́ kí ìfẹ́ ọgbà igbá àyà kó gbanú ọkàn yàn gbogbo ìran àrùn wọn ò ní rí bẹ̀ sílé má wọn à ní ríru igbá àyà bẹ́ẹ̀ wọn à ní rí ìṣèbùgbé má nígbà tí fi ọlọ́run tọ́ba ti bá bẹ̀ ìtọ́mọ́lọ́run subhanahu wa ta'ala tó fi jó yé wa pé gbogbo ẹ̀mí tí ń rántí ẹ̀mí ọlọ́run tí fẹ́ ẹ̀mí kúnú ẹ̀mí ẹ̀ tó kúnú ọkàn ẹ̀ kéésì bẹ̀ nìkan òun ládàá bòbò tí ìfẹ́ àwọn bá ti kúnú ọkàn èèyàn ọlọ́run lóun ó di ojú onítọ̀hún tí yóò fi máa ríran òun ọlọ́run ó di etí ẹ̀ tí yóò fi máa gbọ́ràn ó fẹ́ pẹ́rúfẹ́ ẹni bí òun ní fojú ẹ̀ wo nǹkan kan àfi tó yí ọlọ́run nínú nítìtorí wípé òun tá à ń pè ní ìgbàgbọ́ tàbá ń pè nífẹ̀ẹ́ sí ọlọ́run igi kan ni pé gbòǹgbò rẹ̀ fìlọ́kọ̀lẹ̀ inú ọkàn lọ́wà wà ha mọ̀tàdáà. Liyatun ìlẹ́lẹ̀ àdá ọmọ ọwọ́ rẹ̀ ọwọ́ àna gbàlàgbàlà sí gbogbo oríkèé ara ọmọnìyàn ẹni tí fi ọlọ́run bá gbàgbà ya rẹ̀ tí gbàgbọ́ ọlọ́run tó ń gbà ya rẹ̀ ìgbàgbọ́ yìí ọmọ ọwọ́ rẹ̀ ọ̀nà dojú ẹ̀ kò ní lè fojú ìwo kankan àfi tó yọ lọ́nu gbogbo ìgbà tá àbárẹ́lẹ̀ yìí ṣe àpẹẹrẹ pé àìsàn bẹnu ọkàn wa nìyẹn tó jẹ́ wípé ojú wa kò sí tá fi wò tayọ̀ ń ọba tí ọ̀yọ́nu sí wọn etí wa kò sí ní sáà fi ń gbọ́ tayọ ntọ́lọ́wọ̀n yọnu sí àpẹẹrẹ wípé ọkàn wa ń ṣàìsàn nìyẹn torí tọkàn ọba ṣàìsàn tọba lálàáfíà ọmọ ọwọ́ ọjà rẹ̀ yóò dèbí etí yóò dáàbò bo etí tá à ní fi gbọ́ nǹkan tí ò dùnmọ́ lọ nínú yóò dáàbò bo ẹsẹ̀ à ní fẹsẹ̀ wá rìn lọ síbi ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ gbogbo ìgbà tí èèyàn bá ti fi ẹsẹ̀ rẹ̀ rìn lọ síbi ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àpẹẹrẹ pé ọkàn rẹ̀ ó ti rààrùn nìyẹn kò sífì ọlọ́run tó kún kẹ́kẹ́ nínú ẹ̀mí yìí a ní fọwọ́ wa a ní fi mú ìtọ́lọ́ subhanahu wa ta'ala tó ló wọ̀n fẹ́ àpẹẹrẹ ìfẹ́ ọlọ́run tó kún kẹ́kẹ́ nínú ẹ̀mí ọmọ nìyẹn nìyẹn ọ̀nà ọlọ́run fi sọ fún aná àyà tá a wọlé wípé walladhina amanu. walladhina amanu ashaddu hubban lillah. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n gbẹ̀mí ọlọ́run gbọ́ tá a sọ fún apóògùn tá a lè lò táìsàn kan wó fi lọ òun ní gbàgbọ́ ọlọ́run láwọn tí wọ́n gbà wá gbọ́ tọkàntọkàn ohun tẹ́ máa rí lọ́dọ̀ wọn ni pé ashaddu hubban lillah ẹ bá wọn lẹ́ni tó jẹ́ sí wípé ìfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala yóò kún kẹ́kẹ́ nínú ọkàn wọn ìfẹ́ ọlọ́run yóò kún kẹ́kẹ́ nínú ọkàn irú àwọn èèyàn bẹ́ẹ̀. à nínú àwọn nǹkan tá a lè lò bí irinṣẹ́ tó lè mú ìfẹ́ ọlọ́run kún kẹ́kẹ́ nínú ọkàn wa ká gbìyànjú ká lọ tí alukóránù ní gbogbo gbà orí lọ́nà ṣe fún wa pàápàá wa tọ́lọ́hún kẹ́ tá a gbalẹ̀ kí ó kọjá tá a tún sa ahun àti kà ọ̀rọ̀ ọlọ́hun ọkà lọ́ràrun oore tọ́lọ́hún ṣe wá òní kíkí alukóránù ní gbogbo gbà tá a bá ń lè máa ka á tá a dẹ̀ ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun tọ́lọ́hún bá ní ṣe ọbẹ̀ kọ́lọ̀ wọn bá kí ọgbà ní ẹ̀sìn fún wa. salamu alaykum. wa alaykum salaam. ọlọ́run ló ń ṣe o. àmín alhamdulillah. kí ni ìbéèrè tí ẹ fẹ́ fún wa mbọ̀lẹ́ tó pè wá. tọ èyí tí à ń sọ lọ nígbà tí ẹni tó pè wọlé tí wọn ò rántí béèrè ìbéèrè tí wọ́n fẹ́ bi wá ẹjọ́ ẹ̀yìn tí ẹ bá ń pè wá á sí ojú òpó lẹ̀ fún béèrè ni kíkí yẹn já fílẹ̀ fọlọ́run àtàkìyàtú lillah gbogbo kíkí ọlọ́run lónìí àtàkìyàtú lillah kéèyàn ṣiṣẹ́ kápẹ́sẹ́ da ọmọ ọlọ́run lónìí ọlọ́run ni ó kíyàn sáàfì gbà pé iṣẹ́ rẹ̀ gba kíkí ọlọ́run mọ́sálá ìkí ẹnì kọ̀ọ̀kan wa naam salamu alaykum salamu alaykum. aleykum salaam. ẹ rọra kí yóò láti bọ̀lẹ̀ tí ń pè. àyíká ń sọ fún wa bọ̀ nínú ètò òun náà ni wípé àwọn tá a lè lò bí irinṣẹ́ tí fi ọlọ́run tí ó fi gba àyè nínú ọkàn wa kíra àtòlù kọ̀ọ̀án wọ́tàdàbọ̀ kàmá kárù kọ̀ọ̀ánù dáadáa kàmá ké dáadáa kádìyẹ máa ń gbé yẹ̀wò láti ìgbà dé ìgbà irinṣẹ́ ní tá a lè lò tàbí lè rí fún ọlọ́run aleykum salaam wa rahmatulah wa barakatu ẹ̀rọ ọlọ́wọ́ kẹ́yìn láti bọ̀lẹ̀ tí ń pè wá kí ló ń kọ́ yín orúkọ yín. alẹ́ lọ sálẹ̀. yàtọ̀ béèrè mi ni wípé tí mi bá sọ ọmọ mi ló kọ kan bóyá bí àwọn àbúrò mi fẹ́ wá wà lẹ́yìn rẹ̀ tàbí ẹ̀gbọ́n mi wọn náà kọ́ wa sọ ọmọ yẹn. tí wọ́n bá tẹ̀lé àbúrò mi. kò tẹ̀lé ọlọ́wọ́ o kọ tẹ́nìkan sọ wọn sọ wípé èèwọ̀ ni kẹlòmí ọ̀sọ́ lẹ́yìn bá wòye sẹ́yìn sọ àwọn kan ti sọ ṣáájú yín lẹ́yìn lẹ́sìn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ kẹlòmí tó sọ o tó da ni àwọn ìdòwú ẹ̀ bá náà ni wọ́n máa ń jowó kò sí kálukú salamu alaykum ẹ̀kálẹ́ orúkọ yín àti mẹ́tí pẹ́ à. àmùsá àtẹnàgbò yín ọlá. ẹ̀rọ bàbá. ẹ̀kálẹ́. lọ́wọ́ lè kún dáadáa yín. àmọ́lá ìbéèrè tí mo fẹ́ béèrè obìnrin kan fẹ́ sí mẹ́ta mo jẹ́ mọ́ka rẹ̀ kú bí ọ̀tún la ọ̀fẹ́ wá sí ìlàyé. náà ṣe lọ sí mẹ́ka yìí ni àbí kọ́ fi okó ìwé ni sójú mẹ́kẹ́ là lọ́wọ́ náà pàṣẹ. ìgbà tí ò tí ì dáhùn ní sókí náà ni nígbà tí ò tí ì gbéra tí ìfúninírò pọkọ rẹ̀ kú ti dé ba yóò ti lépo ọkọ rẹ̀ ni tí ọlọ́run bá kádàrá tẹ́mi ẹ̀ bá tún sẹ́kù ọlọ́run máa ṣe ájì ní nígbà mìíràn àtọ́bájẹ́ kó ti wá gbéra tó ti gbéra tí ó ti ń lọ àwọn àfẹ́ẹ̀sì gbà wípé yọ́ọ́ máa lọ tí làbárí ikú ọpẹ ẹ bá ba yọ́ọ́ máa dà níyàn ìbẹ̀rẹ̀ ilé fún mi tí làbárí ikú ọpẹ ẹ bá ti bá a ìyẹn de ètò tó wà nínú eh, ètò Islam wọn tí ọba ti lọ tó fi gbọrù kọ ọkọ ẹ ọlẹtọ púpọ̀ wọn tó máa jáde lọ sí àjò wọn lọ tààrà àlà. nínú tí a tún sọ nínú orin sẹ́tà lílo tá a fi rí ìfẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bùdá wọ́n mọ̀tò dhikrillah ká tẹra máyì máa sọ̀rọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá lè ṣe ìrájèrè ìfẹ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ salamu alaykum.

lẹ́sẹ̀ ẹnu kókó òun ó jókòó ń bẹ̀ òun la lè sọ fún un pé kọ́ mọ́ jókòó lọ́dà jù ọ̀dẹ̀ jẹ́ pọ́nrọ̀ àwọn àfáà míì tó lọ síbi pé kò sí kankan nígbà tó ti jẹ́ pé ó ti páàkì rẹ̀ tẹ́gbẹ̀ ò ní wà nínú mọ́sálásí ṣùgbọ́n tó dáa torí tó bá di jọ́ àlùkìyámà tọ́lọ́ ń bá ní kọ́ mọ́ jókòó ni kò lè padà wáyé má kókó wọn wá ní jókòó kó wọn fi san kó wọn fi ha ẹ̀sẹ̀ yẹn dà mí òkúta kọ́ mọ́ jókòó tó wájú pé yọkàn gbé nǹkan fún yẹn tí ó jáde yẹn kò sí wọ́n mẹ́ insha Allah. Àmín àmín àmín. nínú àwọn kan tí a tún retí lọ́dọ̀ ẹni tí wọ́n ń wá ìfẹ́ ọlọ́run tó péye kó gbìyànjú kó jẹ́ kó gbé ìfẹ́ ọlọ́run yìí lérí ìfẹ́ nu ààrẹ tí èèyàn bá ti lè gbé ìfẹ́ ọlọ́run lérí ìfẹ́ nu èèyàn rí fóun ó jèrè ìfẹ́ ọlọ́run tọkàntọkàn eléyìí tí ó kún rẹ́rẹ́ nínú àwọn irinṣẹ́ tá a lè lò tí ẹnì kọ̀ọ̀kan wó fìlà kó níbi àrùn ọkàn òun náà ni al-ikhlas gbogbo sẹ́ta bá fẹ́ máa ṣe pátápátá ká kárí wípé Ọlọ́run subhanahu wa ta'ala òun ni kálukú wa òun là ń ṣiṣẹ́ fún káma dàníyàn pèsè yóò torí tọ́lọ́ ni mo fi ṣe aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ̀ka lẹ́wọ̀ láti bọ̀lẹ̀ tí ń pè. orúkọ yín. ìbéèrè mi ni pé ẹni tó lọ ẹ̀yìn tó ṣáàbù tó lọ fẹ́yìn òdì. bàbá wa ń bọ̀ padà ilẹ̀ ti tí bóyá kò láǹfààní àti kí kúrì àti áńkúrì lọ́gbìdì náà tó bá lójú ọ̀nà ó wá délé ó ti rẹ̀ ẹ́ ọ̀làǹfààbọ̀ yóò wà ní kọ́ndíṣàn ọ̀làǹfààní láti kí irun lásìkò mọ́ ó wá ní báwo lòun ṣe máa san òun padà. àgbùgbà tí ọba ti rántí òun náà ni yóò máa san kò ní dá dúró de àsìkò irun àyílà àti àṣírí ọjọ́ kejì bọ́bá ṣe lóòrù lọ́nà tí tọ́láǹfààní àti kì yóò kí méjèèjì pọ̀ náà ní lóòrù ni adẹ̀kùnmọ́ gírígbì rẹ̀ sí ọjọ́ èyí tá a lè sọ fún ni wípé kò dáa kó sọ pé òun wá ń kọ́ndíṣàn tàbí ọ̀rẹ́ òun wọ́n bá ti ẹ̀rẹ́ tí ò lè nàró kójókòó kó fi tù ààyè ti gbà wá kọ́lọ́nkọ́ gbà ní ẹ̀sìn fún wa. salamu alaykum. na àmín àmín àmín náà ọlọ́wọ́ àjọjẹ́ lórí dáadáa ọ̀la ti tóbi. lórúkọ yìí. Yeah. Hmm bẹ́ẹ̀ ọmọ rẹ̀. Àmín ìbò tó bá kó tó bá bá tó jẹ́ pé obìnrin ni ẹ̀kọ́. Àyìn yọ̀ǹda fún bàbá kó jogún ọmọ ẹ̀. Bọ́mọ náà sì lè jogún bàbá tọ́mọ bá wà nílé ọkọ tó kú tí wọ́n bá pé ogún ẹ̀ wọ́n tí àbá ti ń bẹ láyé tí ò sì ti ń tọ́ sọ́dẹ̀ ìwọ kí bàbá ọmọ jẹ ogún ọmọ wọ́n pé ogún fún bàbá ó sì lọ́kọ̀ fún bàbá ó ti di nǹkan ní bàbá tí wọ́n bá ti fún un tó bá ti á di nǹkan ẹni ẹni ó sì wù bàbá ni ó lè ṣe tó bá wù ú tí wọ́n fún un ó lè tà tí ọba fẹ́ máa lò ó ti di nǹkan rẹ̀ ó ti di ó ti di kan ní tẹ́lẹ̀ bó bá sì wù ó lè gbẹ̀bọ̀n yà ó lè gbẹ̀bọ̀n yà nígbà tá a ti fún yẹn ìyẹn máa ń nìkan lórí àrùn ojú ọ̀nà bóyá kára bóyá lẹ́bùn bóyá ní jíjogún àwọn nǹkan táwọn afẹ́sì gbélé tí yẹn lè gbójú ọ̀nà àti nǹkan míì tí èèyàn fi ní nǹkan nìyẹn nígbà tí wọ́n ti pínkún fún nǹkan ní ẹ̀ ní bó bá ṣe wù ló lè ló lè ṣe ọlọ́wọ́n ọba yóò gbà lẹ́sẹ̀ fún wa. a sọ fún wa wípé inú oníṣẹ́ tá a lè lò tí a fi lè di ẹni tí ọkàn wọn là kó òun náà ni kí a máa ṣiṣẹ́ pẹ̀lú àfọ̀mọ́ ohun ọlọ́run subhanahu wa ta'ala bákan náà kásìmọ tíì sí iṣẹ́ tá a bá ń ṣe ìjẹ́ ló ṣe déédéé sí àdájọ́ ìjọba tó a aleykum salaam wa rahmatulah aleykum salaam wa rahmatulah. àbámu kan ti yọ sọ̀rọ̀ láti wò. alẹ́ alẹ́ ló máa ń sọ̀rọ̀ ní sókè nípa orílẹ̀ látòlù kọ́dọ̀. sísá àtàlẹ́ àwòkúlù láìní gbogbo tí a ń pè ní Lailatul Qadr tí a sì ń retí oore níbẹ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé sàlámù nìyíyà a rí i pé lẹ́yìnlá lọ́lọ́run bá bọ̀ àtìgbà tí n tá à ń pè ní alẹ́ òru bá ti bẹ̀rẹ̀ ìgbòho bá ti wọ̀ òun ló ti bẹ̀rẹ̀ títí títí títí lálùfájà yìí tí yóò fi là èyí ṣe pé àsìkò kan èyí ṣe pásìkò kan gbogbo alẹ́ yẹn gbogbo òru yẹn lálùfájà yìí tí yóò fi là gbogbo ìgbà tọ́lọ́run ní kéèyàn lè jí tó fi bẹ ọlọ́run lè látòlù kọ́dúrú jẹ náà ni alifajari ọkọ àti ìlà náà àríkùn sàlám. ẹ̀rọ àwọn. alẹ́ wà sáré. náà. adásí táyì sàlámẹ́. náà wọ́n lè yí táyì yẹn dájú àti níbi wọn. tí wọ́n bá ti lóhùn. tí wọ́n lè fi lọ sí ìdáyẹ̀rẹ́ fúlàní ìkọ̀jú yẹn èèyàn fi sáfà àti wítìrì lẹ̀ ẹ wá ń bèrè pé sólè kí lóru. ẹ ń lò sí ẹ̀fọn kí sáfà àti wítìrì yẹn lóru tán. tí ò wà láǹfààní àti ẹni fúlàní ìtẹ̀lé tó lè bẹ̀ lọ lórí ìwọ́n yẹn. ó lè bẹ̀ ó lè bẹ̀ lórí sáfà àti wítìrì ó lè bẹ̀ ń bẹ̀ torí pé sáfà àti wítìrì iṣẹ́ àti dírẹ̀ bẹ̀ ọlọ́run náà sí olóore ni gbogbo tó bá jẹ́ sí olóore tí èèyàn bá ṣe pátá èèyàn lè fi bẹ̀ ọlọ́run ọ̀bà tawassul bi amali ẹ má fi sin olóore a má fi gbé ọlọ́run kò sí ìwọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọba gbàdúrà wa. nínú nǹkan tí afẹ́kíyá tó máa lò bí oògùn fún àrùn ọkàn wa òun náà nìyẹn ti ọlọ́run rasulu karim sallallahu alayhi wa sallam oní ahadhihi alqulub yatasda kama yasda alhadid ọkàn yìí a máa wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh ọlọ́run ló ń ṣe ọlọ́run ọkàn

èyí tí ò so yìgì ẹ̀ ọkàn lọ bá lé àlàálàlà kò sí ìyàwó ẹ̀ kò sì lẹ́tọ̀ọ́ oorun pínpín fún kò lẹ́tọ̀ọ́ oorun pínpín fún èyí tọ́kàn pín òun ní pín nǹkan ọwọ́ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kankan nítorí pé kò sí ìyàwó rẹ̀ ẹni tó jẹ́ ìyàwó ẹ̀ lẹ́ni tí ó san nǹkan lé lórí tó ṣe ákìdùn ní ákìdùn sọ̀hìn ní ìtàkókò ìgbéyàwó tó ní àlàáfíà ah, ibi ni a ti máa dafúrì lórí ètò wa ìta sì bí ọlọ́run nínú àánú ẹ̀ kọ́mọ̀sì tí a ṣe ní ọdún yìí kọ́mọ̀sì ní òpin fún wa abẹ́nú àánú rẹ̀ àwọn onígbọ̀wé ètò ọlọ́run bá délé kún dáadáa wọn alámọ̀rí ọ̀ràn wọn ọlọ́run má jẹ́ òdòdúró ìtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa nílé ọlọ́run má jẹ́ kí alámọ̀rí ọ̀rọ̀ tí náà òdòdúró àtàwa náà tí ẹ̀ ń gbọ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí ní àpapọ̀ lásìkò tó fi délẹ̀ padà sí aburú òní tọ́sí wa iléeṣẹ́ yìí ọmọ àlọ́ síwájú subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin والحمد لله رب العالمين